And we have said it that tomorrow will belong to us. They have been cheated for too long. ẹ rò pé bá a ṣe ń mú ọ wáyé àwọn bá sọ fún ilé pé àtẹkùn ọlọbẹ kọ kí wọn fẹ́ ṣe wọn ọ̀rọ̀ àgbọràn mi nì ẹgbẹ́ kan pa fún wa àá lè pè wọn padà pé ó máa pa wọn wá nípa torí ìmọ̀ta fẹ́ ṣe ìṣe pé èyí nìkan la fẹ́ ṣe a máa ṣe tuntun.

and why it is important for us all to be part of the program. I'll just do a brief citation of the presidential candidate of the African Action Congress. Omoyede Shure was born on the 16th of February 1971, and is a human rights activist, a pro-democracy campaigner, and is known for founding the online news agency Sahara Reporters. He is from SLDO in Ondo State Those of us who are familiar, we are familiar with that terrain of Esodo. You know it's from Ilaje area of Ondo State, where it is the Niger Delta now. And it was raised on in a home where there are 16 children. So there are 16 children in the home. And he learned to ride a motorcycle at the age of 12. He learned to ride a motorcycle at the age of 12 so that he could go to the lake to go and fish every morning before going to school because it is part of the proceeds that he got from fishing that was used to pay his fees. And he has a passion for the media and most of us recall his exploits then, particularly during the military regime, standing up to that military regime then. a student of the University of Lagos from 1989 to 1995. Because his academic stint at the University of Lagos was extended by two years because he was expelled for political activism in the university. He was the president of the University of Lagos Student Union Government between 1992 and 1994 and was involved in the campaign against cultism and corruption in the institute. Omowode Showre, Omoyede Showre holds a master's degree in public administration from Columbia University. He founded the African Action Congress in 2018 in 2019, he ran as his presidential candidate, and this is 2023. He's also running as a presidential candidate of the Action Alliance Congress. So it's not new in this race. And never forget that the bill that says not your to run. So at 41, hoping to be 42 very soon, he's not too long to run. One thing I find interesting about him is that he's an adulterer person. 52, yes, sorry, 52. He's an adulterer person. But his own adulterer did not meet our own adulterer. Our own adulterer was in the days of Animal Group. So we were the pioneers, we were the fighters then for Animal Group. So come Comrade Omoyele Sowore, you are most welcome. So we now welcome you to the podium to come and address us and give us one or two words. ẹ mo kí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ọ̀dọ́ tí ẹ wà lórí ìjókòó mo fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ yín pé apẹ́dé díẹ̀ ìlú Kano láti ń bọ̀ ládé sílùú Èkó làwa ń bọ̀ ní Ìbàdàn sẹ́yìn náà mọ bó ṣe jìnnà sí àmọ́ kí mo ti mọ̀ wọ́n láti. 1992 sí 1993 nígbà tí à ń jà fún ọ̀rọ̀ June 12 nígbà tí Alhaji MKO Abiola tí wọ́n win election táwọn ológun àti àwọn òwú káàkiri Nàìjíríà tí wọ́n sọ pé Abiola ò lè wọlé Yorùbá ò lè jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìgbà yẹn ni mo ti pàdé wọn ni wọ́n ìtàgé wọn náà ń pè ní macaroni. Uh, èmi ò ń ṣe ọmọ yẹlé mọ́ pé kí n máa pera mi ní bàbá yẹlé torí èmi náà ti di bàbá èmi náà ti bímọ àmọ́ nǹkan tí mo tún fẹ́ sọ ni pé ṣé rí ètò tí ẹ ṣe yìí ó ṣe pàtàkì sí àwa tí a jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí tí a mọ̀ sí káàárọ̀ jíire ní oòdùà yorùbá torí pé nígbà tí àwọn bàbá wa tí wọ́n wà ní Afẹ́nifẹ́re tí wọ́n fẹ́ ṣe ètò ọ̀rọ̀ ìdìbò yìí ẹ ṣe náà jí láàárọ̀ ọjọ́ kan wọ́n kàn mú kándídéètì kan wọ́n ní kándídéètì tiwọn nìyẹn anybody tó wá wà ní orílẹ̀-èdè Nàìjíríà wọn ò fẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu mọ́ bó ṣe yẹ ká ṣe nìyí bí Yorùbá ṣe ń ṣe nǹkan nìyí pé kí a pe gbogbo àpapọ̀ Yorùbá kí a ṣe ètò ká mẹni tí a fẹ́ mú ká mẹni tí ètò ààrẹ tọ́ sí tí àwọn ọmọ orílẹ̀-èdè yorùbá tí wọ́n fẹ́ tì lẹ́yìn àmọ́ àwọn afẹ́nifẹ́re wọn ò ṣe yẹn bàbá wa adébánjọ ṣe náà kàn ṣe pàdé nínú pálọ̀ wọn wọn ní kandidéètì wọn ni kò ṣe bí yorùbá ṣe ń ṣe nǹkan tí wọn nìyẹn ó yẹ kí ẹ gbọ́rọ̀ lẹ́nu gbogbo àwọn tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kí ẹ tiẹ̀ mọ nǹkan tí wọ́n ní láti ṣe fún ilẹ̀ yorùbá kẹtó ní pé ẹni báyìí báyìí la fẹ́ fi ṣe ló jẹ́ ti tiwa torí yorùbá ti wà tipẹ́tipẹ́ orílẹ̀-èdè yorùbá ilẹ̀ yorùbá ìlú àwọn ọlọ́gbọ́n ni ńgbà táwọn òyìnbó gan dé sí ilẹ̀ yorùbá kò rọrùn fún wọn láti mú ètò tiwọn wá sórílẹ̀-èdè yorùbá ìdí ẹ̀ lẹ́sẹ̀ ń gbọ́ pé ńgbà kan wọ́n dé wọ́n gba àwọn àgùdà dé tó mọ̀ sí Anglican gbà tó tó yá wọ́n tún lọ gbé Catholic bẹ́ẹ̀ ni àbí Catholic ló kọ́ dé ńgbà tó ń gbé àwọn àgùdà dé àwọn Yorùbá ní pé ẹ lè má tiwá sọ́tún sósì díẹ̀ ṣe ń gbọ́ òwe tó ń sọ pé àgùdà ò jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ àgùdà àgùdà ń jẹ independence àwa la ṣe rí bẹ́ẹ̀ àwọn Yorùbá àti àwọn kan tó wá nílẹ̀ India nìkan ní gbogbo àgbáyé ni òyìnbó ò lè fi ọwọ́ rọ́ sẹ́gbẹ̀ẹ́ àwọn náà mọ̀ pé wọ́n pàdé àwọn orílẹ̀-èdè tó yàtọ̀ sí orílẹ̀-èdè ìdí ẹ̀ ni ó ṣe ṣe pàtàkì tó ṣe kókó ẹ ní bínú sí mi nítorí Yorùbá mi lè máa jágéré bíi ti àwọn bàbá wa ṣé Yorùbá mi dà ò dáa ẹ ṣe ọdún wa. orí sẹ́ẹ̀rí kò sí èdè tó dùn tó èdè Yorùbá kò ṣe pé tìtorí pé mo jẹ́ Yorùbá àmọ́ tí bá ń gbọ́ Yorùbá ó máa ń dùn mọ́ mi ìdí ẹ̀ lẹ́sẹ̀ nígbà tí Yorùbá ń ṣe Yorùbá ẹni bá wá sílẹ̀ Yorùbá tí Yorùbá kọ́ Yorùbá kò lè gbọ́ Yorùbá Yorùbá kì í ṣe èdè nìkan àṣà ní Yorùbá ìdí ni ó ṣe máa ń dùn wá àwa tá a jẹ́ ọmọ kékeré tẹ bá rí i pé ẹnu Yorùbá ò papọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́ ọ ìdí ẹ̀ ni pé bí àwọn bàbá wa ṣe ń pa lówe pé ilé tó bá tòrò àwọn ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà ṣẹ́ẹ̀rí àwọn ọmọ ilẹ̀ alẹ́ Yorùbá wọ́n ti di ambassador l'Abuja tí ó parọ́ àwọn ọmọ àlẹ́ Yorùbá wọ́n ti jọba èmi inú wọn yahoo yahoo ni wọ́n àwọn ọmọ àlẹ́ Yorùbá ni ò jẹ́ ká agbó lọ́wọ́ ó di ààrẹ orílẹ̀-èdè yìí ẹ má parọ́ tún ara wa jẹ àwọn ọmọ alẹ́ yóò bá ní ó kábíọ́lá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà after ti abíọ́lá ti win election lọ́ lọ́ ń wo sinimá làbújá ìmínú wọn lọ́balọ́ba wọ́n ní pé wọ́n ti mọ ìdí tí abíọ́lá ṣe lè jẹ àwọn ọmọ alẹ́ yorùbá tó dàgbà ní ilé yorùbá ṣe tòrò ìdí tí mo ṣe ń sọ pé ni pé olóòótọ́ lèmi o ẹ̀rù òdẹ̀ kì í bà mí torí èèyàn ò lè kú lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀. ìdí ẹ̀ lẹ́sẹ̀ rí pé ó dàbí pé ó yẹ ká nílọ síwájú àmọ́ tí a bá gbé ẹsẹ̀ kan síwájú náà pé à ń fi mẹ́fà àbí mẹ́wàá sẹ́yìn torí ẹ̀ nílẹ̀ Yorùbá ṣe rí rúdurùdu ìgbà táwọn awà ń kékeré nígbà àwọn bàbá wa Awólọ́wọ̀ àwọn Ajásìn free education ẹ̀kọ́ ọ̀fẹ́ làwa ṣe déwájú yín lénìí ńgbà tí wọ́n gbẹ̀kọ́ ọ̀fẹ́ dé sílùú wa ní ẹsẹ̀ odò ìlú mìíràn pè ń Kiribo ní Ondo State àwa ti fẹ́ lọ máa dá ẹmu tó bá jẹ́ pọ́n gbé ẹ̀kọ́ ọ̀fẹ́ dé orí ọ̀pẹ ni bá wà bá ṣe ń sọ̀rọ̀ yìí mi ò parọ́ fún yín àbí kí n máa pa ẹja àmọ́ ńgbà tí Awólọ́wọ̀ gbọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ dé gbogbo àwọn tó wà nù gbótọ́ ń dẹ́mu tó ń pẹja tó ń dáko náà jáde síta tó wọn á lọ sílé ìwé ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ jókòó síbí yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ ló gbé yín débi tí ẹ dé ètò òṣè ẹ̀kọ́ ọ̀fẹ́ oríwòsàn ọ̀fẹ́ ìgbà yẹn omi tá a mú yìí tí wọ́n gbé ní tap water kò sí nílẹ̀ Yorùbá tí ò sí tap water àbí mo parọ́ nígbà tí ó tún dìgbà kan wọ́n tún bẹ̀rẹ̀ sí kọ́ ilé ọ̀fẹ́ fún wa nílẹ̀ Yorùbá àwọn bàbá wa jákàndé tí wọ́n ń pè ní bàbá kékeré ìgbà yẹn àwọn ọmọ alẹ́ ilẹ̀ Yorùbá ò tí ì dàgbà nísìnyí mo ṣe ń sọ wọ́n ti di ambassador àwọn náà lọ ń dé tó ń sọ pé kí ló ń jẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tẹ́kọ̀ọ́ bá jọ fẹ́ wọn ò ní mọ iye ẹ̀ kí ló ń jẹ́ wòsàn ọ̀fẹ́ tí wòsàn bá jọ wọn ò ní máa dọ̀bálẹ̀ fún wa bí wọ́n ṣe di ẹni tí ó yorùbá lẹ́rú ni ẹ̀ ọ́n ìdí ẹ̀ lẹ ṣe rí pé yorùbá nation gan yorùbá land wá ti wá di ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ ni ìjẹ̀bú ò gbọ́ ti ẹ̀gbá mọ́ àwọn ará òkè gan ní Ondo àti Èkìtì petition tá à ń kọ́ wá à ń kọ́ petition mọ́ nítorí pé àwọn tí wọ́n ń ṣolórí wa àwọn kọ́ ló yẹ kó ń jẹ́ olórí wa ìdí tí mo ṣe wá síwájú yín lé nínú ẹ̀ mo lè dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa èmi tí mo wá síwájú yín lóòótọ́ ni mo wà lára àwọn ọmọ tí ó kéré jù nínú àwọn tí ó ń díje fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ẹ má fi ojú kékeré wò mí nítorí kékeré làbẹ́rẹ́ kéré wọ́n ṣe nínú ìpàdé ẹ̀. àwọn ìjà tí ó bá wa nígbà ayé tiwa àwa jà àwọn ogun yẹn ajá alájàyè nígbà tí wọ́n bí wa ni wọ́n gbé ọ̀rọ̀ structural adjustment program dé a bá wọn fà á nígbà tó ń bí wa làwọn Babangida náà wá sórílẹ̀-èdè yìí tó ń ṣèlú arúdurùdu a fà Abacha nígbà kan nílùú Ìnìbàdàn wọ́n lọ gbé àbáṣà wá àwọn tó náà nìbàdàn wọ́n gbé eégún kan jáde wọ́n gbé eégún yẹn ní Ajáláròrò nìbàdàn làwọn náà bá gbé eégún tiwa dé látẹ̀kọ́ wọ́n wá sí stadium wa tó ń pè ní Adamasingba wọ́n ní wọ́n fẹ́ fi Abacha wọ́n fẹ́ fi jẹ olórí lórílẹ̀‐èdè Nàìjíríà ńgbà tí Abíọ́lá sì wà lẹ́wọ̀n bá ṣe wọ ìlú Ìbàdàn ni o la bá ń kọrin gbà yẹn pé tó bá já wà la lò níní bójú ẹ̀yìn lò níní ìpàdé dáadáa má sin gbà gbàdá dáadáa má sin gbà àwọn tó ní Ìbàdàn wọn sá lọ mi ò fẹ́ fi orúkọ bo bàbá yẹn láṣìírí tó máa ń ro àmàlà bí a ṣe lé Abacha kúrò nílẹ̀ Yorùbá nìyẹn àwọn náà wà lẹ́gbẹ́ OPC